إن رسول الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا محمد صلى الله عليه وسلم الله ra al'ibil hill àwọn rankumi tí ọjọ́jọ́ látara ní ìṣẹ́wọ́n àwọn àjọ́ àti rankumi tí ó ní àrùn ó pè ní tàbí tàbí tí máa ń rí wọn sọ àwọn sọ̀rọ̀ sí àwọn ẹranko nínú ohun ara wọn yìí aṣọ̀rọ̀ sí àwọn ewúrẹ́ àwọn ọmọọba ní ìṣó ẹ̀dí ara sí ìwọ̀n sí lọ́sùn. Sọ̀rọ̀ ìwọ̀n ní àwọn àjàrà ẹranko tí wọ́n bá ṣẹlẹ̀ sí ọ̀nà wọn tó ní àjọ so alimami mara àwọn ìṣẹ̀lẹ̀ wọn kàn mú ilé wa láti ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ ẹni tó wá ara rú nǹkan báyìí ṣòkí ni tí ó ṣe gbólóhùn plural ni òfin ẹ̀sìn ni ó náà so bọ́n bá ṣe jọ contribute sí o ni wọ́n ṣe pín ẹ̀ wọ́n ṣe pín loss wọ́n bá ṣe contribute sí wọ́n ṣe pín loss ṣùgbọ́n profit bọ́n bá ṣe agree sí ni wọ́n ṣe pín profit as percentage ni wọ́n fi pín elé ṣùgbọ́n contribution wọn yóò ma loss ó ma wá according to contribution ṣùgbà ní èyàn afówó kalẹ̀ fún èyàn kan ipé lọ fi owó lọ fi tajà lọ fi rajà kó ta so iye tí o bá rí ní profit àájọpin ní 50-50 àbí àájọpin ní 60-40 70-30 80-20 kọ́lá àkásọ pé 90-10 tàbí àti jọ agree lórí bẹ̀ẹ̀ṣẹ̀ fẹ́ pín profit ṣùgbẹ́ni tó kówó kalẹ̀ òun ni yóò bí ẹ lọ́ọ̀sì yẹn if there is any loss torípẹ́ni kejì òkówó kalẹ̀ òun ni ó fẹ́ lo owó yẹn láti lè fi ṣe bíznẹ́sì so òun ò ní kankan tó ń contribute ju expertise lọ so if there is loss expertise yẹn náà ni ó lose ẹni tó ní gbogbo owó òun ni ó bí ẹ in monetary loss tó ń dẹ́ndé partnership yẹn tó wá sí pé kejì náà dẹ̀ kó owó kalẹ̀ bóyá 50% lòun náà kó kalẹ̀ àti 30% tí owó kápítà òun ló kó kalẹ̀ 20% tí lọ́sì bá wá dédé in tó kó kalẹ̀ náà ni wọ́n fi pín lọ́sì dédé in tó kó kalẹ̀ ni wọ́n fi pín lọ́sì so tí ò bá kówó kalẹ̀ ló ṣe pé expertise nìkan ni expertise yẹn náà ni ó lose àyàfi tá a bá lẹ́bídẹ́ǹsì o ó ṣòwò wa báṣubàṣu lókù kọ́nà ọba kó ṣàánú wa eléyìí lára àwọn tí ó yẹ kí àwọn ọmọ ẹ̀yà kan mójútó nìyí èmi àti kanú àwọn afáwa wọ́n sọ àmáyé àwọn wípé wọ́n láwọn ní bẹ́ẹ̀sì tí ní táwọn brothers tí ó ṣe páwọn ni wọ́n manage àbámọ̀ làwọn bá bọ̀ kúrò lẹ́nu àwọn kábàámọ̀ kúrò lẹ́nu torí pé ẹlòmí brother mi tó bá gbówó lọ́wọ́ ní báyìí àwọn nǹkan tí ó yẹ kí ó máa náwó sí ni ó máa náwó sí àwọn nǹkan tí ó yẹ kó náwó sí kó ẹlòmí ó ti máa yọ profit kò tí ṣe business kò èyí tí bẹ̀rẹ̀ business yẹn ó ti rọra mọ́tò tuntun tí ó mọ̀ gùn ó ti lọ́rọ̀ ilé yìí ó ti rọ́ rẹ̀ ó ti ń kọ́lé látara owó àwọn olówó tó gbàjọ so at the end of the day ló padà wá wá yóò máa sọ sórí ìrandẹ́randan ni òun ló ní ìrùngbọ̀n yìí ṣòkò tí ọkùnrin bá balẹ̀ ṣé kéfèrè nìkan lọ kówó fún àwọn afáwọn sọ wọ́n ní nísìnyí kówó sí àwọn báńkì kankan mara wọn a ní haramu brọ́dà náà ni ò tún ṣe fọkàn tán na ń kówó fún kò tí bẹ̀rẹ̀ bíznẹ́sì ó ti ń náwó ó ti ń tún léṣe ó ti ń ra mọ́tò ó ti ṣe gbogbo nǹkan rẹ̀ so a ń sún léyìí nítorí ká lè gba ronú sí àwọn nǹkan wọ̀nyí in tí a lè fi polówó ẹ̀sìn fún àwọn èèyàn pọ̀ ju kó ṣe wípé a máa fàájì ọdíọ̀ àwọn gẹ́gẹ́ fúnra wa ní ambassadors ẹ̀sìn wa tí àwọn èèyàn bá rí bá ṣe ń ṣe nǹkan bẹ́sìn wá ṣe ní ká ṣe ẹni tí ò ń ṣe mùsùlùmí gan lè gbà síláàmù látàrí ṣùgbọ́n tí ọkàn wọn yìí ò bá balẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wa ọkàn wọn ò balẹ̀ lórí kí àjọ da bíznẹ́sì papọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹmọ ń fèrè kò rẹ̀ sí tó wà responsible fún nǹkan ẹni pé kí ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe jura wọn lọ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe jura wọn lọ òun ló máa ń fọ́ àwọn nǹkan wọ̀nyí so ní ṣókí partnership lára nǹkan tí ẹ̀sùn wá pèpè sí ni kájọ da owó pọ̀ tíyàn kan ò bá dẹ̀ lówó tó ṣe pé fásitì ló ní kí àwọn èèyàn kan kówó fún láti fi ṣe nǹkan yìí kódẹ̀ wà straightforward kó náà má jàmbá kó má jàmbá ẹlòmíà ló dáko ẹ kówó fún at the end of the day a ní kò sẹ́rí oko náà ni gbogbo ẹ̀mọ́ sábà wọlẹ̀ náà ni tẹ́bàdẹ̀ ló wo dáadáa fínífíní ẹni ìyẹn fi owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ó ná sí nìkan ní òun ní sábà máa wá ní sábà máa ṣẹlẹ̀ a sọ wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ó lè kò lè mú àdánwò wà torí pé bísínẹ́sì ríṣì ṣùgbọ́n ṣe máa jẹ́ pé gbogbo ẹ̀ náà sábà máa wọ mí nìyí so ó túmọ̀ sí pé àlébù yẹn ọ̀dọ̀ wa ni ó wà so Abdullahi bin Umar radiyallahu anhu ó wá ra àwọn ràkúnmí tó ní àléébù lára yìí láì mọ̀ pé ó ní àléébù lára kò mọ̀ pé wọ́n ní àléébù lára ṣùgbọ́n ìkan náà wọn partners méjèèjì ìgbà tó ń wá dé tí ìtàn wọn sọ yí òun ti ta àwọn ràkúnmí ẹ sálótàá fún oní àgbàlagbà kan lòun tàá fún ó describe wẹ ó di abdullahi bin umar ọkàn tí ẹ̀ náà balẹ̀ fẹ́ni tó ta fún ní tàbí ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó ta àwọn ràǹkúmí yìí fún so ó bá lọ bá ó sòótọ́ fún ràǹkúmí tátà fún oyin olálẹ́gbò adẹ̀mọ̀kófin ẹ̀sìn wípé tí a nǹkan tó ní àlébù a ní right àti dá padà tó bá ṣe pé ó ní àlébù látọ̀dọ̀ ẹni tó ta fún wa ni tí ó fi ṣe pé ń gbà ta ara tán òun ni àlébù yẹn yọjú òun ṣe pé ń gbà ta ara tán ni àlébù yọjú so ìgbà ní ẹlòmí ó ra nǹkan tán tó bá ra tán bóyá ọwọ́ rẹ̀ ló ti jábọ́ yóò wá padà sọ́rọ̀ bí ọ̀dọ̀ tó wá ṣe páwọn yẹn gọ́ fún wípé ọ̀dọ̀ àwọn ló ti jábọ́ àbọ́dọ̀ àwọn nìkan yẹn ti fọ́ bí kí ara fóònù lápójú èṣù kí ó fọ́ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ó pé kó ń transfer àlébù yẹn kó ń transfer sọ́dọ̀ àwọn tó ń ọlọ́wọ́ bó tún ẹjọ́ tán bá gọ́ fún ọlọ́wọ́ ọba rí gbogbo nǹkan so ló jẹ́ pé mùsùlùmí ta bá tẹ̀lé ẹ̀kọ́ ẹ̀sìn wa àwa ló yẹ ká jẹ́ ní tó dáa jù lórí gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba wa ta'ala sọ kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin ìjọ tó fi dáa jù lọ so ọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ èèyàn lẹ́yìn ìgbà tó rà á tán tí ó délé àbí lọ́nà náà ló wà transfer rẹ̀ sí ọ̀dọ̀ ẹni tó rà nǹkan ní ọ̀dọ̀ rẹ̀ so khiyaru la'ayin kò sí bẹ̀ àyàfi tí ẹni tó ta fún ẹ bá lóun fún ẹ ní warranty ìpè kìíní yóò ó ní warranty ọdún kan àti láti rẹ̀ tí ó bá kí ń ṣe pọ́wọ́ ẹ ni ó ti ní fọ́tí àwọn ṣíwà responsible for so eléyìí tó ní ti tó clear so àfi tí nǹkan yẹn bá dìvẹ́lọ́pù àlébù before kó tó kúrò lọ́dọ̀ wọn so ló fi jẹ́ wípé àwọn kan èyí tí ó pàtàkì kí á mọ̀ ní na ìgbà ní ara nǹkan lọ́wọ́ àwọn èèyàn wọ́n sọ fún wa wípé ká sanwó nǹkan tó ṣe wípé tó bá ti lè ní fọ́ọ̀tì àwọn ó ṣe kiri àwọn ó bá wa tún ṣe ṣùgbọ́n tí ò bá ní fọ́ọ̀tì ó ti ní sí do àpàwó yẹn o so túnmọ̀ sí pé kò ní pọ́tù náà yẹn láàrin ọdún kan wọ́n lè ní láàrin ọdún kan kíyàn sanwó sanye báyìí kó jẹ́ bí insurance fún nǹkan yẹn tó bá ní port láàrin ọdún kan a máa gbé wá tí ò bá ní port owó tàà san yẹn ti lọ ìyẹn ni tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni so ká jìnà sírù nǹkan bẹ́ẹ̀ má ló ń insurance fún nǹkan ẹ̀ sọ́ọ̀tì wọ́n lè ní fóònù yìí tó bá san ten thousand if tó bá develop fort láàrin ọdún kan àwọn abẹ́ tún ṣe ó tún ṣe tí ò bá develop fort láàrin ọdún kan ten thousand tó san ẹ ti lọ nìyẹn so ìtànpé tẹ́tẹ́ òun náà nìyẹn agbọ́rọ̀ jìnà sí so Abdullahi bin Umar radiyallahu anhu ó wá sọ fún ẹnìyẹn pé tó bá rí bẹ́ẹ̀ in tó wà fọ́ọ̀tì lẹ́ta ṣẹ́gbà tó yá ló tún wá sọ fún pé kò fílẹ̀ kò fílẹ̀ ó túnmọ̀ sí pé ẹni tó ra nǹkan tó wà fọ́ọ̀tì lọ́dọ̀ wa táa sọ pé ó ní right láti dá nǹkan yẹn padà torí pé kí ni àwa la ta ọjà tó wà fọ́ọ̀tì fún so tó bá wù ú ó lè ju right yẹn lẹ̀ sọ pé òkè òun á gbà tó bá wù ú ó lè sọ pé kí ni òun fi right òun lẹ̀ tó bá dẹ̀ wù ú ó lè sọ wípé ẹ̀ fóun ní nǹkan kan tí wọ́n ń pè ní arsh arsh arsh o ni kí wọ́n wo dédé tó bàjẹ́ yẹn fọ́tì tó ní yẹn èyí tí a lè fi dí nǹkan yẹn so òun ni ó decide yẹn pé ókè òun á gba nǹkan báyìí láti lè fi dí fọ́tì tó wà ń lẹ́ so tó bá pè ọlọ́jà yóò fún ní kan tí ó bá pè rẹ̀ yóò gbọ́jà lọ́wọ́ rẹ̀ so tó ẹ́kó ti gbowó tẹ́lẹ̀ tí ó ń ṣe pánwìn òun náà rà yóò dá owó padà fún so tí ó bá dẹ̀ tí ìsanwó tẹ́lẹ̀ tó ṣe pámù lóra lọ́wọ́ rẹ̀ ó túnmọ̀ sí pé wọ́n jẹra wọn ní nkankan Abdullahi bin Umar radiyallahu anhu wá fi nkankan parí rẹ̀ òun ni pé òun gbà abẹ́ lẹ́ni tí ó gbára lé ọ̀rọ̀ wípé anábọ̀wà Muhammad sallallahu ṣùgbọ́n wá mú kankan mí jáde pé in tó fẹ́ fi dá padà òun ni kí ni òun ni pé ràǹkúmí yẹn wọ́n ní fọ́ọ̀tì ṣùgbọ́n fọ́ọ̀tì yẹn òun ni wípé bóyá in tó mú yẹn ní ìyẹn bí i àkánijárábù ló mú ìyẹn scabies yẹn èyí tó wà infectious ni ó lè ran àwọn ẹranko mi tó wá láwọn ràǹkúmí mi ó tún lè ràn wọ́n wọ́n ní àníbọ̀ Muhammad infection kí ni ìtumọ̀ eléyìí àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀ púpọ̀ ìtumọ̀ eléyìí o ni wípé infection gangan ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun ló máa ní kí nǹkan infect yẹn so ló jẹ́ pé arákùnrin kan ó bèèrè lọ́wọ́ ní sọ́lọ́ àtàrà ó ní èyàn rí kan tó ṣe wípé ó wà ẹ́ẹ̀dì dáadáa tẹ́mi pé tó wá tí ń sáré tó ń bẹ́ ẹ̀ẹ́rò wípé bí ìgbà tó jẹ́ bí ni níbi tí ó lálàáfíà dé ṣùgbọ́n yóò kàn lọ kó sí àárín àwọn ràǹkúnmí kan tó ṣe pé wọ́n ti ní járàbù lára tí wọ́n ti ní kí ní skabistan sọ yí lára yóò wá di wípé òun náà wá infected so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam wá ní faman a'adal awwal rankumi tó kọ́kọ́ láàrùn yẹn ta ló fi àrùn yẹn kan tó bá sọ wípé eléyìí ló infect eléyìí òun ló fi ní àrùn yẹn ló fi wà infected ẹranko tó kọ́ ní àrùn yẹn ta ló infect òun gbólóhun ti kó bẹ́ẹ̀ náà ni èèyàn náà a ní àwọn àrùn kan nísìnyí wọ́n infectious ni wọ́n wá communicable nǹkan kàmára wọn so ta bá sọ a sọ pé lágbájá òun ló kó àrùn yìí òun ló kó ran eléyìí eléyìí ló kó ran eléyìí ẹni tó kọ́ ní àrùn yẹn gbólóhun ti kó so gbólóhun ti kó so kò sẹ́ni tó lè yanjú ọ̀rọ̀ yẹn kò sí dókítọ̀ tó lè yanjú ẹ̀

wọ́n jọ ń sùn lórí bẹ́ẹ̀dì mi àríbi tí àrùn mi ibi tó lè dé yìí ó lè jẹ́ pé gbogbo àwọn èèyàn ló fẹ́ ẹ̀kọ́ tán ẹ̀kàn rí pé èèyàn kan nínú fámílì kan lè mọ́ ọkọ̀ ikọ́ lè mọ́ ìpìyàn lè mọ́ wúkọ́ ń kì bọ̀ everybody inú lé yóò wúkọ́ ó lè jẹ́yàn kan ni ò ní wúkọ́ wọ́n jẹ́ jọ ń jẹun wọ́n jọ ń ṣe kìí papọ̀ pọ̀tòwò sáàni wúkọ́ ní à ní a ah, máa púpọ̀ ìpínlẹ̀ ní òwúkọ́ ní nínú gbogbo wá ní gbogbo àyókù là ń wúkọ́ ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ní bìlíìbù pé ìtọ́lọ́hun bá ní yóò ṣèyàn yóò ṣèyàn ìtọ́lọ́hun bá dẹ̀ ní ó wá sọ fún wa wípé kí ni ó ní fírra minel majzum kama tafirru aw firaraka minel asad tó bá rẹni tó wà tó ní leprosy ẹni tó bá jẹ́ lẹ́pà sá fún bó ṣe máa ń sá fún kí ni mú kí ni reason ó ní pé tí leprosy bá lọ mú ẹ òun lẹni tó infect ẹni ó ní sọ pé kí ni àmú ọlọ́run ọba ni ọlọ́run ọba ti ní nǹkan yóò ṣe ní yóò ṣe ní ó ní lọ́bìn ibi tí ọkàn rẹ̀ ó lọ òun ni fẹ́ ni tí ó kó rẹ̀ lélẹ̀ torí náà tó bá ti rẹ́ ni tí onílẹ́prọ́sì avoid it bẹ́ẹ̀ náà ni àwọn other infectious diseases ní máwùlẹ̀ ṣe nǹkan tí wà á fi máa lọ gbé ẹ̀mí léyìn kan bí ẹni tóhun ló lè ṣe ẹ́ tẹ̀kọ́ púpọ̀ avoid it ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn àyẹ̀kọ́ lọ bá nẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó láwọn ń gbé ilé kan ilé tí àwọn ń gbé yẹn gbàtà wọn bẹ́ẹ̀bẹ́ so àwọn owó ń bẹ ọmọ ń bẹ nǹkan bú fáwọn so gbàtà wọn wá kúrò ní ilé yẹn táwọn lọlé ní ó di wípé ibi táwọn padà kó sí àwọn ọmọ ń kú owó lọlẹ̀ kan lè fáwọn nǹkan kamara wọn anẹ́mtọ́ láta ní dàrúha zemima dàrúha zemima ẹ kúrò ń lé yẹn because ẹ bá kúrò ń lé tẹ́lẹ̀ kó lọ sí tí nǹkan ti ṣẹlẹ̀ sí ẹ padà kó sínú ṣírkù yóò padà di pé ẹ wò bí ẹni pé ilé yẹn ló ń ṣe whereas sotori na nǹkan tí ó mú ẹ kó sí ṣírkù pẹ̀lú ọlọ́run ọba wa ta'ala tí a gbọ́nà wòké ẹ̀nagbájá ó dẹ̀ fún un ló ìfẹ́kì ní ó fún un ṣe kìíní kankan kamara wọn tètè yẹra fún lẹ́ni tó nígbàgbọ́ wípé ọlọ́run ọba ní máa fi nǹkan kan yẹn kò ń ṣe ní yìí ló fi nǹkan kàbí tó wáyé pẹ́ yẹn gbogbo wọn ló yẹ káwà infected so ilé tí wọ́n ti ló kúrò tó wó pé bóyá nǹkan ò dá fún ẹlẹ́ nǹkan kan tó fẹ́ pìtì sí pé òun ni ó ń fàn ẹlò ní ó kó síbẹ̀ nǹkan lè búmù fún the same ilé tí wọ́n ti wó pé kí ni nǹkan ń ṣe láburú bẹ́ ilé yẹn lẹ́lò ní ó kó sí tí nǹkan máa dùn fún nǹkan kan máa sọlọ́jọ́pá níwà Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ pa èèyàn fẹ́ obìnrin ìpapáwọn èèyàn máa sábà máa ní ṣúmù ọmọ ní pessimism kíyàn fílì pé nǹkan ṣèyàn látara nǹkan mẹ́ta látara ilé obìnrin nǹkan ọ̀gùn ẹlú àmì àyígbà tó ń di fi ọmọ obìnrin nǹkan ti change fóun ọ̀rọ̀ wọn ò ti dá mọ́ nǹkan kàmọ́ra wọn so irú èyàn bẹ́ẹ̀ ni èyí tí èkó sínú ṣírùkù pẹ̀lọ́lọ́run kó ko wúkọ obìnrin yẹn kó fi ilẹ̀ kó lọ ju pé kí ó wá tẹ́ mọ́ bí ìgbà tó ṣe pé ọlọ́run lè mú àdánwò wá ní anytime fún yàn so ṣùgbọ́n tó bá wo kókè obìnrin yẹn ni kó tètè sílẹ̀ ó bẹ́tà gbó kí ni kó máa ṣe ṣírùkù látara látara di ẹlẹ́bọ látara bẹ́ẹ̀ náà ni ilé ọkọ̀ nǹkan ọ̀gùn sọ̀nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ashumu aṣíwò fi sọ́láta àwọn èèyàn sábà ma wà pessimistic tánmà ní bad omen níbi nǹkan mẹ́ta so ó dárúkọ obìnrin nǹkan ọ̀gùn àti ilé gbígbé ilé ìlú pọ̀jù níbi táyé ọmọ èèyàn tó sábà ma wà pessimistic tó ti ma fi lè pé òrìbú kan ṣẹlẹ̀ sóhun àbí nǹkan ṣùgbọ́n tí Islam kan fi kọ́ wa òun ni pé má lọ kó sínú ẹbọ má lọ kó sínú ẹbọ pẹ̀lú nǹkan tó wá fẹ́ fílẹ̀ fílẹ̀ kó mọ bá láìfọ ẹ lọ ṣùgbọ́n kó wo wípé òun ni ó ń fa nǹkan yẹn so kò ń ṣe òun sọ̀rọ̀gbọ́wà Muhammad sọ̀rọ̀sùn sọ pé láàdùwà that is nǹkan kan ò lè infect yẹn kan ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni ó fẹ́ ṣe kí ni òun ló fẹ́ dán àwọn èèyàn yẹn wò òun ló fẹ́ dán àwọn èèyàn yẹn wò ni so kò ń ṣe pé èèyàn kan àbí ẹranko kan ó ní agbára kan àti infecti ẹranko mi ṣùgbọ́n tọ́lọ́ bá fẹ́ dín kálukú wò yóò ní kí nǹkan ẹ̀ kó ṣẹlẹ̀ tó tí wá wá insist pé ẹranko yẹn ló ṣe wáyé tí ó ṣe fún gbogbo àwọn ẹranko tó wà ń tí a bá sọ pé lágbájá yìí òun ló fi kíní kan òun ni wáyé tí ó fi kan gbogbo ẹ̀rẹ́ lórí sùn wá ló ní àrùn kan àrùn tó ṣe wípé wọ́n lè ní kíní káńsà kíní kan ló ní àbí kíní kan wípé nǹkan ẹni ó lè jẹ́ nǹkan tó wà infectious lápèjúwe ẹni tó yẹ máa jẹni tó ń gbó tí lọ́spítù òun náà ní gbogbo bó bí bó ṣe kíní kan òun náà ni ó máa mójútó ẹni yóò rẹ̀ lọ ṣe tẹ́sì nǹkan kan ò ní ṣe fáírọ́ọ̀sì kíní yẹn kankan ò ní tó lára ẹni òun dẹ̀ ló ń ṣe kíní aṣọ ẹ̀ ògbẹ́ everything òun ló ń take everything ẹni so èèyàn kan lè wá wá kó nǹkan ọ̀ra wá lásán kó nǹkan ọ̀ra ṣe kiri ni so pé ó kàn dúró ti bí ọjọ́ kan ẹni ẹ lè wà infected so ta ló ṣe ṣáàsọ̀kún ló infected ni àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló mú yẹ wá so ló jẹ́ pé ọkùnrin tó lọ bá nàbíwá muhammad sallallahu alaihi wasallam ànábì bẹ́ẹ̀ lọ rẹ̀ pé pé tó wáyé kó bá ń wò ó pé àwọn ẹranko yìí àbí eléyìí òun ló infected ẹni tó kọ́ ní infection yẹn nínú àwọn ẹranko yẹn bó lòun ti kó tiẹ̀ a máa sọ̀rọ̀ ń pa ebola nǹkan kàmọ́ra wọn àbí covid-19 nǹkan kàmọ́ra wọn ni gbogbo ẹ kálukú ń sá fúnra wọn nǹkan kàmọ́ra wọn ni so ẹni tó kọ́kọ́ ní bó ló ti ní wọ́n lè látara ìgbà tí ebola wọn látara bí àbí àwọn bat àbí nǹkan kan àríwẹ̀kọ́ bat tó kọ́kọ́ ní ìyẹn ni bó lòun ti rí so kò sí dókítà tó lè ṣàlàyé yìí so wọ́n lè sọ ipò tí eléyìí ló transfer sọ́dọ̀ eléyìí ẹni tó kọ́kọ́ ní ibo ló ti so musulmi ó padà sí pípé kí ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala òun ló sọ nǹkan ẹ̀yẹn kalẹ̀ láti lè fi dán ọmọ ènìyàn wò so eléyìí ni tí abdullahi bin umar radiyallahu anhu tó ń sọ ipé láàdùwà dájí so ń gbà bẹ́ so lẹ́ni pé ṣe ipé ó fílì pé àtọ́lọ̀gbá ní yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n ìsìláàmù encourage wa lórí wípé kádúó tí torí pé ọ̀pọ̀lọpọ̀ mẹ́ẹ̀nìyàn ni ò lè ṣe so torí ẹ̀ ònà àwọn àpèjúwe ta mú wá ẹni tó lóun wà nílé kan àǹkàtà àwọn àgbẹ̀ nǹkan dùn fáwọn nǹkan kan àwọn so ń parun nǹkan kan mọ́ra wọn ànẹ́gbọ́n wò lẹ̀ ẹkó lọ bòmí torí pé tó bá kọ̀ntínú tó ń ní gbogbo àníyàn yìí kankan mọ́ra ó padà ṣe ṣírkù bẹ̀rẹ̀ èyí tí ó kì í ṣe tí nkankan lè ṣe ó padà sọ pé òun ló ṣe bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala òun ni khaliqul asbab wa musabbabatiha òun ni ọba tó dá àwọn causes àti effects òun ló dá so so eléyìí jẹ́ ọ̀rọ̀ lórí hadithi abdullahi bin umar radiyallahu anhuma نعم شرطة تتلي باب بالإسلاح في الفتنة وغيرها ṣáptà A ní ṣe pẹ̀lú ìmáta weapons nígbàtí fìtínà bá ń bẹ èyàn ta ọfà ó ń ta ìdà ó ń ta àwọn weapons ìbọn ló ń ta nǹkan nǹkan mọ́ra wọn tí fìtínà bá para wọn wọ́n ṣe kìíní ṣe ó dá ṣe ó wà pàmísíbù kó ṣì máa ta irú nǹkan bẹ́ẹ̀ ní àsìkò tí àwọn mùsùlùmí ń dojú ìgbà pọ̀ra wọn tó dẹ̀mọ̀ pé ìtàn wá rà lọ́wọ́ wọn yìí wọ́n fẹ́ mọ́ fi para wọn ni so wọ́n ní wọ̀gẹ́ ìrìá àbígbà tí ó sì fi tínà náà wàkárí Imran bin Hussein dé àwòfin fitna Imran bin Hussein kan náà wọ́n Muhammad sallallahu alaihi wasallam wọ́n kórìíra kama tarun kaba ìgbà fitina حدثنا عبد الله بن مسلمة عن مالك عن يحيى بن سعيد عن عمر بن كثير بن أفلح عن أبي محمد مولى أبي قتادة عن أبي قتادة رضي الله عنه قال أبو قتادة كان بقوا نسي، هني خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام حنين هني أجاب فلوج جشي الله وبا ni ọdún hunayn dàkí ogun hunayn فأعطاه يعني درعا سقيا أفوني درع أوني أمو فبيت الدرع أني مواتا أموي فابتعت به مغرفا في بني سلمة وافر بي أبوكو لدى بني سلمة فإنه لأول مال ta'asartuhu fil islam so ní eléyìí ni owó àkọ́kọ́ tí mo rí nínú islam náà a kí ni nǹkan tí tàbí ń sọ o náà ni wípé anábi sallallahu alaihi wasallam ó fún un ní ẹ̀wùn yẹn òun ta tó ń fi ra bí ọgbọ̀ oko so tó túnmọ̀ sí pé kí ni òun mẹ́kì èrè látara nǹkan ogun so ó rẹ̀ túnmọ̀ sí pé kí ni a lè máa ta nǹkan ogun weapons a lè ta tí ìjọba tán bá fún ìyàn láìsẹ́ǹsì àti máa ta ṣùgbọ́n tàbá fúnyàn ní láìsẹ́nsì àti máa ta jù pé à ń ta ọ̀bẹ ta fi ń pàjẹ àti tí a fi ń gé nǹkan kíṣẹ́ nìkan kàmọ́ra wọn tàbá fúnyàn láìsẹ́nsì àti tàrò ilé so kò ní lọ náà nú ẹ̀tù ipé kíyàn máa ta èrò nǹkan ṣùgbọ́n tó ẹgbẹ́ láìsẹ́nsì ẹwà wà láwùjọ so kíyàn bá ń tarú nǹkan bẹ́ẹ̀ kò sí aburú bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbọ́dọ̀ tá nǹkan yẹn fún ẹni tá a mọ̀ pé ó fẹ́ fi ṣe Aburu, lápẹjú ẹ̀ ń sin arípéyàn kan wá ra ọ̀bẹ lọ́wọ́ wa ó dẹ̀ fẹ́ lọ fi gún yẹn àmà ìpé tó fẹ́ lọ fi ṣe nìyẹn ṣáà lè ta ọ̀bẹ fún haramu ni fún aláti ta ọ̀bẹ fún fún jẹ́ pé kí ni ọ̀bẹ ordinary tí ó bá sí aburú tí ó ṣe kó fẹ́ lò fún aburú rẹ̀ fi pàdé ẹni ó rẹ̀ fi gé wa yìí ó fẹ́ lọ fi pààyàn ni ó fẹ́ lọ fi búyàn ni ta bá taa fún ìta ṣe ni àtàáwúnú ala al-ithmi wal-'udwan àrùn rọwọ́ lórí ẹ̀ṣẹ̀ àti kọjáàlá bẹ́ẹ̀ni ọlọ́wọ́ bá ní wá ta'awanu ala al lórí ìtẹ̀láṣẹ́ ọlọ́run ẹ̀rọ yín lọ́wọ́ lórí ìpáyọ̀ ọlọ́run ọba yín lórí ẹ̀ṣẹ̀ àti àlà so nǹkan a mọ̀ pé nǹkan yìí wọ́n lè lò lọ́nà méjì wọ́n lè lò lọ́nà tó dá wọ́n dẹ̀ lè lò lọ́nà àbúrú a ní láti bèèrè lọ́wọ́ rẹ̀ torí pé nǹkan yẹn èyí tí wọ́n lè lò lọ́nà tó dárí so a ní láti bèèrè lọ́wọ́ rẹ̀ so ṣùgbọ́n tí a bá ti mọ̀ wípé nǹkan aburú ló fẹ́ lò ó fún èwọ̀ ni fún wa láti ṣe kíni láti kún lọ́wọ́ èwọ̀ ni fún wa láti kún lọ́wọ́ àwọn apá ọmọ má pẹ̀jú èmi náà wá nísìnyàn kan Ah, ó mọ́ ń ta orange juice àbí juice ìdàbídùn ní mata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtí mata yẹn ó wá rí péyàn kan wọ́n wá rà lọ́wọ́ òun tẹ́yìn ẹ bá rà lọ́wọ́ òun ó máa gbé e kalẹ̀ tí a fi fàmẹ́ǹtì tí ó fi di ọtí ni èwọ̀ ní fún láti takùn èwọ̀ ní fún láti takùn tó ń bó jẹ́ pé kí ni juice nǹkan tó wà fàmí síbò ni orange juice pineapple juice uh, apple juice gbogbo àwọn nǹkan rẹ̀ tó wà permissible ni wọ́n láti máa ta ṣùgbọ́n ta bá mọ̀ pé ẹni tó wà rà lọ wa òun máa ń tọ́jú ẹ̀ pamọ́ tí ó fi di pé yóò fàmẹ́ǹtì tí ó wà di nǹkan tó ṣe pé yóò máa intoxicate èèwọ̀ ni fún wa láti ta fún torí pé ta bá ta fún a ṣe àtàáwú alẹ́ ìfún ẹ̀lẹ́dùn ṣùgbọ́n à ń ta oranges à ń ta apple juice nǹkan kamara wọn ẹni tó wà wa àmọ́ tó fẹ́ fi ṣe a ní láti béèrè torí pé tàbá ń béèrè à ń ṣe tajassusu nìyẹn tẹ́sí dẹ́ tuntun wa pé kí ni ká mọ́ ṣe ṣùgbọ́n àmọ́ pé nǹkan tí ó fẹ́ ṣe ó fẹ́ lò ó fún nǹkan aburú ni èèwọ̀ ni fún wa láti parú nǹkan bẹ́ẹ̀ ṣerú ẹ̀ náà lẹ́ni tí ó ń ta nǹkan ọjà èèwọ̀ ni láti ta nǹkan ìjà fún ẹni tó mọ̀ pé ó fẹ́ fi ṣe aburú ni àbí nǹkan tán lè lò fún ìjà wọ́n lè lò fún nǹkan mi ó dẹ̀mọ̀ pé ní yìí ni ó fẹ́ lọ sí máa ṣe aburú ni èwọ̀ ni láti ta fún so eléyìí ó bẹ lábẹ́ òfin ọlọ́wọ́ bá wala ta'awanu ala al ẹ má ra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìkọjá sele kó wá jẹ́ nǹkan tí tabaníkà máa mákèjú wa tens of examples hundreds of examples ní àmúwá lábẹ́ irú nǹkan báyìí so tó ṣe pé ẹ̀sìn kan ara ti ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí wala ta'awanu ala al-ithmi ó gbé kalẹ̀ gẹ́gẹ́ principle tó ṣe pé a ní hundreds of examples ní abẹ́rẹ̀ so anything tó bá ti jẹ́ ìwà àbàjẹ́ à ń èèyàn lọ́wọ́ lórí ẹ̀ anything tó bá ti tako òfin ọlọ́wọ́n ọba à ń ra ẹni lọ́wọ́ lórí èrò nǹkan bẹ́ẹ̀ anything tó bá bó òfin ọlọ́wọ́n ọba mú a máa ń ẹni lọ́wọ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ so òfin ẹ̀sìn principle ni tó ṣe wípé ó yanjú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀